رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم رأى في أصحابه تأخرا وقال تقدم فاهتم به وليهتم بكم من بعدكم رواه مسلم وعن زيد بن ثابت رضي الله عنه eléyìí ọwá nínú àwọn akókò sọ́nà tàbí àgbà kàdé ìlànà ìdílé olùwà bèrè wọn ẹ̀yà ìlú ìmọ̀tẹ́nà wíwá ìmọ̀tẹ́nìkà táwọn ìgbà wà lóríṣiríṣi ẹgbẹ́ ọ̀pá sàfikún ọkàn sàfikún ìgbà wáyé fún wa lọ́tọ̀ọ̀tọ̀. إنما جعل الإمام ليهتم به إنسني أبي أعطوني وكتا فيما سوى جامعة الصلاة بإذن تريكم لما وصفه فيما سوى جامعة الصلاة أيافي لتريكم لما وصفه فإذا كبر فكبروا nítorí náà tí màá sọ pé ọlọ́run ẹ̀gbọ́ ẹ̀yin ẹ̀gbọ́. ولا تكبروا حتى يكبروا أتكي أو في الله أكبر ساعته فيما رجل الله أكبر وإذا ركع فاركعوا فيما رجل أي ولا تركعوا حتى يركع ركوع الصبح فهو كما ركع وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد ما ما مرة سمع الله لمن حمده أن يقول ربنا لك الحمد وإذا سجد فاسجدوا سمن بفرك له أين فرك له ولا تسجدوا حتى يسجد أو بر فرك له ساجوا في مامة فرك له وإذا صلى قائما فصلوا قياما سمن بكر مثل أين يكر نشره وإذا صلى قاعدا سمن بكر صلاة الغنم وصلوا قعودا أجمعين توبوني أين وصلوا قعودا أجمعين أين جوكو ni kpokpe wa ni ɛyina kye mu ni kpokpe wa ni idzo inu lɔ la ɔsɔlɔ ɔdodo dɛ ɛdzimaru ɛkye mu ni dzoko la fa kɔ ɛbɛ dɛ ɛdzimaru ɛkye mu ni dzoko la fa kɔ tó bá jẹ́ àǹfààní ẹ̀ kírun nípò pẹ̀lú àmì ìlú. àlébàbà òjò ìmọ̀gbà tètè wa bó ti wá nínú súnlẹ̀ àbíláwò ṣùgbọ́n ìpìlẹ̀ àtẹ̀tẹ̀ ó mẹ́nu ọ̀hẹ́ ìrùkárì àti mọ́sẹ̀. gbẹ́bà ti sọ̀rọ̀ ìdájú àtẹ̀tẹ̀ jẹ́ gbogbo fún ẹ̀ńtó ní ṣe pẹ̀lú mọ̀tàbẹ́ àti ìmọ̀ mọ́mí lẹ́yìn náà ìkọ́sí tí máa ń tó máa kọ́sí àlùmíà àdéhùn jẹ́ àdéhùn tó fi ìlànà bí ìwà òkọ́ tó mú ti máa wáyé nílẹ̀. oríṣi nǹkan mẹ́ta ni òfin ṣẹ̀rí àsọ nípa tí ń bẹ láàrin ẹni tí ń ṣe ìmá àtẹni tí ń tẹ̀lé. alákòókò wọn ni àlùmọ̀sá àbàkọ́ ẹlẹ́ẹ̀kejì wọn ni àlùmọ̀sá àbàkọ́. ẹlẹ́kẹta òun náà ni alùpùpù àdàbà. alákòókò yẹn ti ṣe kò sábà kọ̀ ọ̀dọ́ òun náà ká máa ṣe sáájú kí ìmáà mú tó ṣe ká máa síwájú ìmáà kí ìmáà mú tó ṣe ní ti ta ẹ̀. eléyìí àwọn bẹ́ẹ̀ bá ti ṣe wú ẹ̀ ó ṣeé ṣe. kọba ọsọ láti ẹjẹ ó sì ṣe ṣe kọba bàjẹ́ ó sì ṣe kọba ọsọ láti ṣe ní ìgbà tí ìmọ̀ ọ̀rọ̀ ti ṣe ọ̀gbọ́ ọ̀gbọ́ láti bẹ̀rẹ̀ ọ̀rá ìwọ máa ń ìwọ tó wá síwájú rẹ̀ pé àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nìmọ́ra nítorí pé ìwà òkọ́ ti má bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ìgbà tí yọ bẹ̀rẹ̀ sí ìwọ ti sáájú rẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sọ̀rọ̀ ọwọ́ kálá ká ẹ̀ ká sọ pé irú rẹ o tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀tọ̀ láti dájú ìmáà tó ti lọ wá òkọ́ sí ìmáà ìmáà kò lọ wá òkọ́ sí bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sọ láti rẹ̀ síwájú tiẹ̀ ní ìlà ti náà yẹ kò ní ìdájọ́ pé tẹ̀lé ìmáà tó bá ti gbé òun tẹ̀lé ìmáà wọ́n ti dájú ìmáà tó ti gbé òun sọ láti rẹ̀ kọ́ ó ṣáájú ìmọ̀ sẹ́kà ṣùgbọ́n tó ti fi ṣáájú tó ṣáájú rẹ̀ sẹ́yìn bọ̀bá tó láti rẹ̀ ṣùgbọ́n ti ọlọ́run wà ní ẹ̀sẹ̀ ńlá ẹ̀sìn máa ń tọ́ pé ẹ̀sẹ̀ ńlá ní nàìjíríà àlùkẹ́rì ọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ọlọ́run wà lẹ́sẹ̀ ńlá tí kò rò kúrò síwájú kí máa mọ̀ tó rò kúrò tí kò gbórí sókè ṣáájú kí máa mọ̀ tó gbórí sókè tí kò gbogbo sókè láti bí wọn tó gbórí sókè eléyìí àti gbogbo sí ọlọ́run wa lẹ́sẹ̀ láàmú wọlé akẹ́ sọdá ta ìlànà sọ ṣùgbọ́n sọlá ti sọ pàjẹ́ ìgbà láì ta yọ lẹ́sẹ̀ lọ sọ. ìdí ni pé anábìsọ̀rọ̀ máa ti sọ̀rọ̀ wọ́n tọ́ka nínú kadé ilé ìtura ẹ̀sẹ̀ rẹ̀ kí ẹ̀sẹ̀ ní tó ṣe bẹ́ẹ̀ ti pọ̀ tó báwo ló ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ti pọ̀ tó wọ́n ti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ ونسوا بعد التوكل وني أما يخشى الذي يرفع رأسه قبل الإمام أن يحول الله رأسه رأس حمار سير بالي تعالى أن تقول كتاب ذات الإمام من الصلاة تجي الله ويجيوني لفاتح قدوني كتكتك السلام تجيب رد الوعيد الشديد ìlọ̀ọ̀yà ńlá fún mi lórí kíkẹ́ ẹ̀ máa ti ń lórí ìṣẹ̀lẹ̀ síyàn ó túmọ̀ sí kẹ̀mí rọ́tún mí nà kẹ̀lá rẹ̀ ṣùgbọ́n àti ìṣòro bá àrùn sílẹ̀ kò sọ ikú ẹni tó ṣe bẹ́ẹ̀ kó tún sọ̀lá tẹ̀lé mu wa. ìrẹ́ la sọ èyí tó bá yẹn ti fi rọ́tún ṣọ̀ ẹni tó bá sáájú ìmáà nínú àwọn sẹ́mi lásìkò àlùmọ́tàrà òun náà ní kújẹ́ gbé ìgbà tí wọ́n mú sí wọn náà sí eléyìí náà tún wà ọ̀pọ̀ sí ma ṣùgbọ́n ọ̀pẹ́ tó jìnnà sígbà tí wọ́n mú sí wọn náà sí eléyìí náà fi ní àlùmọ́tàrà torí ẹ̀ á ní tọ́tọ́ pàṣẹ nínú àdéhùn ìfikọ̀wé ọ̀pẹ́ sí ma. التخلف والتأخر المخالفة وما تتلي إما في إما هو تتلي فتي فتي فتي فتي وتواتي نعم كالله أكبر تكاي وما تتلي فتي نتكي فتي نتكي سورة عبير وكي وعلى الله أكبر إما تتلي فتي فتي سمع الله ولا تتلي فتي فتي wọ́n á ti tẹ́ mẹ́kọ́ lọ́wọ́ á ti tẹ̀ fún un. ẹ̀lẹ́kọ̀ọ́ tó dáa ẹ̀lẹ́kọ̀ọ́ tó dáa ọmọ ọmọ ẹ̀yà tó bá ti rí pé àárẹ̀ máa ń ṣe ọ àárẹ̀ tó ṣe ọ ọ̀gbà kọ̀ ọ̀pẹ́ ní òkú ọ̀gbà kọ̀ ọ̀pẹ́ ní ìwòye kalẹ̀ tó bá ti rí ní òkú ó ti ti ká mú ọ̀sẹ̀ nìkan tó bá ti pẹ́ ní sùjú ó ti ti káàmù kọsẹ̀ mímọ̀ pẹ̀lú ìdòkúrú kájí náà ti máa ń sọ̀rọ̀ kó kó rọra dúró ní dúró náà kó wà ní dúró títí tí ó ti díẹ̀ kó sáà tó ti gbé máa ń tó sókè wọn náà lọ bá tí ò ní pẹ́ nínú kó tó pípẹ́ tí ó ń karọ̀ ní ọ bẹ́ẹ̀ tó bá forí kalẹ̀ wàá ti tẹ́kọ̀ lọ kó ti díẹ̀ kí ọ̀rọ̀ tó lọ bá tí pípẹ́ yóò ní jẹ́ pípẹ́ tí ó mú ti máa ṣe ọ́ láì náà kò ṣe ọ́ wà á kẹ́lẹ́ pẹ̀lẹ́ jẹ́ òṣìṣẹ́ jẹ́ mi. Ànábì sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìnáwó ẹ̀jọ̀ ìnáwó ìnáwó. إنما جعل الإمام ليهتم به أو في إمام سوى في طريق كامل إنما أداة حصر وقصر إن تقعد في تباوت بين الدنيا آه في إمام سوى جوا من تلك الصلاة بي سمت لكم جماعة بعض قصير فرغل الله عليك الإمام أقول لكم إمام ìyẹn ní pé alladhi yahtamu bihi ghayru ìtumọ̀ ìmọ̀ ẹni táwọn míì wá òkò tẹ̀lé. waj'alni lilmuttaqina ìmáà tèmi ni ẹni tí yóò jẹ ohun àwòkọ́sì fáwọn olùbáyọ̀ kìí ṣe kí tèmi ni ohun àwòkọ́sì fáwọn ọ̀daràn ẹ bọ́ pọ̀lọpọ̀ ti dùn àwọn tọ́tù fáwọn ọ̀daràn lónìí. àwọn ọ̀tọ̀ náà wọ́n lẹ́nu táwọn náà ń wò gẹ́gẹ́ bí hírò táwọn náà fẹ́ dàbí rẹ̀ ìyá ìtúlágbádá tẹ̀sí làwọn fẹ́ ọlọ́mọsọ alákòjú yẹ. ìmọ̀ mẹ́ni táwọn yẹn wà wọ́pọ̀ sí. ìgbà tí wọ́n pè ní ìmọ̀ ìwà wọ́pọ̀ sí rẹ̀ ọ̀dà lórí ìgbà tí wọ́n wà ní mùsọ̀lá nítorí kíkà yẹn ìlànà àdéhùn yìí ń bá wa wí nípa pé tó bá ti ṣe ní kẹ́yìn òsè mbẹ́ làkín tó bá jẹ kọ́ọ̀rì tó sọ̀rọ̀ á tá a bá ti ń bí dáa ti fi sọ̀rọ̀ á sí ohun àwòkọ́sí náà ni àbí ìsùn àwòkọ́sí láyé kínní ibi tó ti dé ohun àwòkọ́sí níbi sọ̀rọ̀ àti náà ṣùgbọ́n yẹ kẹ́ni tí bá ń ṣe ìmáàmù báwọn èèyàn yẹn pàápàá jùlọ tó bá jẹ́ ìmáàmù rọ́ọ̀sì mẹ́rin tó jẹ́ ìmáàmù ọyẹ kọ́tẹ́ ní tíyàn tó lè wò kọ́tẹ́ náà máàlì lọ́sọ̀rà nígbà tá a bá ti lọ́sọ̀rà. èyí àǹfààní pé ọmọ sọ̀rọ̀ ti ṣe ṣùgbọ́n tẹ bá kí ìwà rẹ̀ tẹ́ fi lórí òkun lóde sọ̀rọ̀ ọmọ ta ọmọ ta ara rẹ̀. lẹ́yìn wá ti sọ̀rọ̀ àwọn àlùfáà kò gbẹ̀rù ọmọ ta wọ̀ kótó ti ọlọ́wọ́ kọ́ gbọ́dọ̀ mọ́lúwàlì. ṣe lẹ́yìn àpékọ̀tà kì í ṣe wọn lọ́yẹ̀ fún ọmọ ṣe sọ̀rọ̀ bí kí máa kọ́ yóò dènà bí kí máa kọ́ ya bàbá olóògùn bí kí máa kọ́ ya bàbá aláwo sí ìmáàmù nítorí tọ́lọ̀ ó wá nínú ọdún bẹ̀rẹ̀ sọ́lá tó ń bọ̀ gbogbo ẹ̀ lẹ̀ tó máa ti tẹ́lẹ̀ lọ́wọ́ tó gbé wọ̀ á àwọn òbí là iná wulẹ̀ ọ̀ṣẹ̀ ẹ̀fẹ́ bọ́ọ̀nù bẹ́ẹ̀rẹ̀ ní ti ṣe dìná tí gbogbo ayé ti máa ń gbà lórí dìná ó ìmáàmù sí ni àwọn òbí náà fẹkẹrù eléyìí kí ló kọ ọdún ṣẹlẹ̀ fàáta kòkínù ìṣe kòkí rẹ ti wá àbújọ hàn sálùkù ti máa mọ wọn fi ìmáàmù síwájú ní kálíbà wà lóko sí i ṣẹlẹ̀ wà lóko sọlá táàbí wà lóko sí rẹ yẹn ṣé ẹni tí òun máa ń ṣe ń ṣe ọwọ́ á wà lóko sí níbi àtẹ̀tẹ̀ sí fọlọ́. kò sí wà pọ̀sí kò sí wà pọ̀sí wọ́n fi síwájú ní sáré kí wà pọ̀sí ìgbà tó wọn bá ní mọ̀ nípa bá ti kò sí tí a lọ fẹ́ wà pọ̀sí rẹ̀ mẹ́ kò sí ní a fẹ́ wà pọ̀sí rẹ̀ mẹ́ rẹ̀ àná mi sọ̀rọ̀ bá a sọ̀rọ̀ àti sọ pé yẹ̀wò mọ̀ náà ká àkọ̀rọ̀ ọ̀hún lè kìjà kìjà فإن كانوا بالقراءة سواء فأعلمهم بالصلاة ẹni tó máa kúránì kéjù nínú àwọn èèyàn kọ́ máa ṣe máa fún wọn torí kí wọ́n fi síwájú ní kọ́ lè wà òkọ́ tì òtún àti pé kí wọ́n á ti ń kẹ́ ẹ̀ máa dá lọ. àmọ́ nígbà tẹ́lẹ̀ náà ṣe bá fẹ́ dáṣọ láti mú wa ẹ̀rì pé tòkó ni máa ṣe. bákan náà sábà wá tọ́gbà níbi bí máa kúránì kí adẹ́gbẹ́ tó nímọ̀ nípa súnà jù síbẹ̀ náà ti ọ̀pọ̀lọpọ̀ sí wà kọ́ torí ẹ̀ má fi ìmáàmù síwájú fún lè wà kọ́ sí. eléyìí ó sì túmọ̀ sí wípé dáadáa mà ní gbogbo ògbà àti ní gbogbo àyè àti níbi gbogbo na wà ẹni tí ó bá máa síwájú ṣe sọ láti báwọn èèyàn ọgbọ́dọ̀ jẹ́ kó lọ gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn lọ kó túmọ̀ àbí èyí wa nígbà tó ti àwòkọ́ ti kò túmọ̀ sí pé ọgbọ́dọ̀ wá dáa ju gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ lọ ó ṣe é ṣe kọ́lé kó lọ dáa ju ọ̀pọ̀lọpọ̀ wọn lọ átúnlé rẹ́nìkan tó dáa tó náà àbí òye wa torí ẹ̀ àrílẹ̀ ìlú nínú súnà àtẹ̀sọ̀lọ́lá àtẹ̀sọ̀lọ́ nípa àti ọ̀sọ̀lọ́lá àtẹ̀sọ̀lọ́ ọ̀pọ̀lọ́ ńlọ bẹ́ẹ̀ wọ́n wọ́n sẹ́yìn lu wọ́n lẹ́ni àti kó nǹkan tó náà tó àti gbogbo ọmọ ànábì ádámù tó gbé ìdá òkè àwọn kìí ti fi fáàlì. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀kọ̀tọ́ náà nàbí yóò sọ̀rọ̀ wá àbúrò lọ́wọ́ kálífà àdébọ̀ ànábì yóò ṣe sọ̀lá àtìlẹ́yìn àbúrò òtùkọ́ àbúrò sọ̀rọ̀ òtù ànábì sọ̀rọ̀ wá àbúrò lọ́nà kàkà ànábì sì lẹ́yìn rẹ̀ kótó wá ní káwọn kọ́kọ́ àfàsẹ́yìn ànábì النبي صلى الله عليه وسلم عنده اثنين رؤيا عبد الرحمن بن عوف هو في قصة لا في لا لا فيها من كان في الأرض في إسلام عبد الرحمن بن عوف سوتري لكن تجوز إمامة المقبول مع وجود القاضي قبول كان يتعامل لك تلوك kẹ́ni dáadáa jùlọ nípa condition sẹ́yìn àbí ṣe ìmáàmù kó ṣe ìmáàmù fẹ́ni tó dáa jùlọ. eléyìí lẹ́nu àkídà ahli sunnati wal jama'a. torí ẹ̀ wọ́n fi ìmáàmù tó adúgbàdì wà lọ́pọ̀ bẹ̀rẹ̀ kò túmọ̀ sí pé dáadáa gbà òun náà ló ti dáa ju gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ lọ nígbà yẹn. bí tilẹ̀ jẹ́ pé general outlook ní kí òun lọ yẹ kó ṣe pé kí torí rẹ̀ àti ìmáàmù síwájú ní kálí wà òkọ́sí rẹ̀ ẹni tí wọ́n wà wà òkọ́sí rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ara tí kò lè n'i fọwọ́dọ̀ nímà nípa tá a fẹ́ ṣe yìí torí pé sọlá àti tó bá rò dáadáa Islam ń hàn wáyé pé à ń lọ bá à ń kóra wa lọ ni bàbá yìí o ìwọ ni kó o síwájú wa mo rò pé fura ìtumọ̀ pípé wọ́n gbé ìmáàmù síwájú tíráfì gbogbo ẹni tí ń kírun fáwọn èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ wọ́lá ìwúrí ńlá ni wọ́n tí wọ́n bá mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ńlá ni mùsùlùmí ńlá tó sì máa fàkóbá ńlá fáwọn ẹrú ọlọ́ọ̀ tó ń bẹ lẹ́yìn rẹ̀. akramakumullah ẹ dára ìgbésí ayé wa kíyèsí ẹ má fẹ́ lọ rí olórí orílẹ̀-èdè ẹ̀yin mẹ́wàá lẹ fẹ́ lọ rí wọn kú kẹ́ tó débẹ̀ ẹ ti ṣe ìjíròrò ẹ ti jọ fi kùn lukùn tani ó lè dín yín tani ọmọ wí sẹ́yìn yóò kọ́ ọmọ ẹsẹ̀ o because at the time ẹ̀yin mẹ́wàá wọ́n lè máa sọ̀rọ̀ wọ́n dàkẹ́ tó wọ ọbẹ̀ nínú protocol nù pé tani ọ̀gbẹ́ni sọ fún yín àwọn yòókù wọ́n kàn wá wọ́n kàn wá má gàmọ́ olú wọn fìdí wọn má dààmú ooru kámá bàtú wọn nìkan lọ wá olùkọ́ gẹ̀ẹ́sì ẹ̀ ìtumọ̀ máa lọ bá àwọn èèyàn ńláńlá nù ẹnìkan ní wọn máa sọ̀rọ̀ ẹ̀yìn yòókù ẹ wá fìdí má dààmú ooru ni wọn máa fọ àwọn mẹ́wàá lọ wá bọ́ọ̀d spoke wá lágbàdà so if there is anything wọn fẹ́ pè wọn sí tani ó pè spoke wá ni bẹ́ẹ̀ ni sọlá ti jọ talẹni tí ẹfẹ ti síwájú nígbà tẹ lọ bá Allah Rabbul Alamin pé eléyìí ó ṣe yóò lè pírẹsẹ̀tì fáìlì wa dáadáa tòótọ́ bá wá jẹ́ kóun náà bá mọ̀ nípa sọ láti rẹ̀ sẹ́wọ̀n kókó nù òfin gidi ni wọ́n wá. إنما جعل الإمام ليؤتم به ẹ̀gbọ́n àkíyèsí o sọlẹ ọbẹ nínú rẹ ìdẹ́sí islam fi hàn wá tí kò ń ká lọ́wọ́ àti tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ láàyè rẹ̀ ńlọ́lọ́lájú ẹbí àwọn náà wá pè tíṣe bí àfihàn wá ká máa mú wá nínú àwọn ilé wa ńlọ́lọ́lájú ká máa wá tẹ ní àwọn àtàjù lọ. ẹ̀yin ti dì mọ̀ èyí tó wọ́pọ̀ jù nínú nàwáàbì náà máa mú wa nínú àwọn alẹ́ wa èyí tó wọ́pọ̀ jù ni pé kóńkàlùkọ́ máa dá tiẹ̀ sí lónìí kan tó làwọn kọ̀ọ̀kan ìyàwó kan lọ́wọ́ wà lórí lọ́wọ́ pàtó bá kọ́ fẹ́ ra yín náà ẹnìkan kí àwọn ọlọ́pàá sọ̀rọ̀ alágbáyé nábìlà àwọn nípa wọn fi máa béèrè tọ́ka àti àwọn olóyè nábìlà kòdúkòdú lẹ́yìn rẹ̀ títí ìjọ́wò náà ìjọ òní títí tí àwọn náà fi di péjọ iná ti dára nípa kí ẹ dákọ̀ náà ti bẹ̀rẹ̀ nábìlà ló sábà lọ́ta kùn tó ọ̀nà àbàdì kò fi jẹ òbí láti ti wà olùkèdè tó wọ́pọ̀ jù nínú ọ̀nà wọn á fi tọ́ ọba mú wálé rẹ kó jẹ́ pé ìwọ náà lọ́mọdé tó islam tó wá sọ fún wa tó ní ìrọ̀ ọ̀nà wá sí báyẹn kó ọmọ fún wa lè rẹ lọ́lọ́lá jù òun náà ló tún wá sí wa ní àsọ̀láṣù jàmáà àwọn sọ̀rọ̀ wá sí mọ̀kúrúbọ̀ kálọ̀ sí jàmáà láwọ̀ àwọn sọ̀rọ̀ wá sí mọ̀kúrúbọ̀ kálọ̀ sí jàmáà láwọ̀ tí ò bá sí òfin ńlá kàtọ́rọ̀ mọ́ níṣẹ́ ní Islam bá sọ pé wọ́n bá ti ṣe kálukú kọ́ máa ti sọ̀ láti anabi ìbá ti sọ pé ya ah, mo gbèrò pé mo fẹ́ jólé máa kọ́ lórí ìbá ti sọ pápọ́ ojú pé ya ah, kò sáyè fún ẹ̀ bá ti ti gbọ́ tó máa pè wọn kò máa wá máa ti dì mí. eléyà fi hàn wá pé ajẹ́ ibi màkàna tòlùjàmà àti àyàlẹ́ ẹ̀sùn jíjà fi ṣẹlẹ̀ àyè káàkó ti sọ láti wá jẹ náà ọ̀ka púpọ̀ ní ṣẹlẹ̀ ìdínú tíṣẹlẹ̀ àti sọ nígbà tíṣẹlẹ̀ àti sọ kó tóbi ọ̀gá gbogbo àwọn òbí tọrọ máa ẹ̀rí pé ṣẹ̀rí àpò yẹn àwọn kiri wọ́n ṣàlàyé wọn yékéyéké. eléyìí ọ̀wá túmọ̀ sí wípé táwa dàbí sọ pé ìmáà wọn ti síwájú ni èyí tó torí nǹkan kan bí èsì kan lè máa wà ọ̀pọ̀ tẹ̀lé. eléyìí ò túmọ̀ sí wípé wọ́n á dé bí àwa sọ ipò ìdásáájú nídìí ká ti sọ láti ká sọ di ipò ayẹyẹ ipò sẹmọ́níà sẹgbẹ́ wa mọ̀ wọ́n á mú kú lábẹ́ pé òun ń síwájú àwọn èèyàn ti lọ́ọ̀ni àwọn afọ́dún yìí ká bàbá rà. mo rò bá a fura torí pé ìwọ ni àtẹnudú síwájú láti fi sọ̀lá tọ́lọ́ fi ń lélẹ̀ abẹ́rẹ́ mi lé yóò fi ń lélẹ̀ yóò fi wọ́ kẹ́ẹ́ bí ẹni tó wọn ti sọ̀lá yóò fi àwọn kẹ́ẹ́ bí lẹ́yìn rẹ̀ ti sọ̀lá torí kí n ti kú àjọyọ̀ kí ẹsẹ̀ kọ àyẹ́ sí ipò kámọ́ agbéláwà ní kákámọ́ dúpọ̀ pátẹ̀lé abẹ́dẹ̀ ipò mọ̀sùlùmíyà responsibility tí ẹ bá rò dáadáa wọ́n dàgbà tó fẹ́ẹ́ sèé máa kò ní fẹ́ẹ́ sèé máa torí pé nǹkan ṣẹlẹ̀ ńjọ́ mi sọ́mọ ẹgbẹ́ á tó bá ti pé mi kọ́ ni mo sèé máa tó wá kẹ́lò mi ní sèé máa kò bá ti dáa jù lọ́sọ̀ bá ti gbà owó mi mọ́ so nítorí ìdílé ó lè kó bá sọ láti gbogbo jẹ mẹ́rin tẹ́tún gbà tọ́ mọ̀ ẹ̀ ní láǹfààní àti pé gbogbo jẹ náà lórí fẹ́ rí wọn ẹnìkan wọ́n sọ̀rọ̀ security gbà tí nàìjíríà ti fi sẹ́sẹ̀ yìí wá ní ẹ wípé ìgbà tẹ́ bá rí strange member àwọn security ní sss ó ní tẹ́ bá rí strange member àtọ́fẹ́ wọnú mọ́tíláṣí àbí sọ́ọ̀tù wípé kẹ ẹ sáàtì wọn dáadáa kẹ ẹ wòjọ àwọn ní tani regular member tani strange member mosque náà tòsí gbogbo ẹjọ́ bá ti wá mahaba àbí ẹ̀kọ́ ni àmọ́ àwọn ọmọ kò ní ìlú àwọn ọmọ báwọn ìlú báwọn báwọn sọ́ọ̀tì wá àbẹ́bẹ́ ẹ̀sìn tí wọ́n ọlọ́run tó lè dá àwọn tuntun dábẹ́ ti ṣe. àmọ́ mẹ́tíláṣí bíi kíbi láyé mẹ́mbà rẹ̀ ní gbogbo a ti mọ aga ẹtọ kíkó kọ tó kó kọ tó kọ ló sínú five sections olùkọ́ ìfúnra so nítorí di eléyìí báyìí àwọn imam tí ń kírun fáwọn èèyàn yẹn ó sì ṣe pẹ́ẹ́pẹ́ lórí ìgbà àkọ́kọ́ ni tó wá ti sọ láti mẹ ìgbà àpẹ̀yìn sí ní gbèsè ayé ìwọ́n wá kó bá kọ̀ láti wọn kó láwọn wá lọ kó lọ́mọ tó ti wá sẹ́mọ̀ pé nítorí ìgbésẹ̀ pàkíyèsí ló pé sáà ní báyìí gbígbé kò sínú mẹ́mbà ó wà nù mẹ́mbà òkè àdírẹ́sì rẹ̀ ní mẹ́mbà jẹ́ kó náà kò sí tọ́jú rẹ̀ nọ́mbà ló fi jẹ́ pé ó kọ́ tẹ́yìn máa kọ́ sára mọ́síláṣí ṣọ́ọ̀ṣì ló ti wá ọ̀yẹ ẹ̀pá ní tó bá mọ́síláṣí. láti ilẹ̀ èdè kù lẹ́ẹ̀mọ́ ní lárugẹ ẹ̀pá rẹ̀ kọ̀ọ̀kọ̀ yìí wá ẹ̀pá rẹ̀ gbòòrò. tọ ìnáná jùlọ lórí máa mú lẹ́nu tẹ̀mẹ̀lẹ̀ níbi láti ìmáàmù síwájú nítorí kálí wà lọ́kọ̀ sí eléyìí ni ẹ̀rí táa ní táàbí máa ń sọ fún gbogbo ẹni kẹ́ni tó bá fi lè ṣe sọ̀láàtì rẹ̀ níwájú ìmáà sọ̀láàtì rẹ̀ bàjẹ́ yàtọ̀ sí bí màlìkí àṣìṣe sọ màlìkí àní téèyàn bá dúró níwájú ìmáà sọ̀láàtì rẹ̀ bàjẹ́ kó tilẹ̀ jẹ́ pé ń tó ṣe ń kọ́ mẹ̀kúrò ìtọ́gbọ́gba lọ́rọ̀ àwọn olùmọ̀tọ́ ní sọlá tìrẹ bàjẹ́ bí àwọn ṣẹ̀fẹ̀rì àti àwọn kanáàbìlà wọ́n ní sọlá tìrẹ bàjẹ́. لماذا؟ تلقى النبي صلى الله عليه وسلم يقول إنما جعل الإمام ليهتم به مثل هذه من سؤال تلقى لي وأرقصه báwo wá ní ẹni tó wà níwájú ó sì wà òkọ́sẹ̀ tó wà lẹ́yìn láti wà òkọ́sẹ̀ ta ìmáàmù ni wà ó kọ́sẹ̀ máàmù máàmù ọ̀wà ó kọ́sẹ̀ ìmáàmù náà ó ní àpàrọ̀ tí wàá ti àwọn ọ̀pọ̀ máa bọ́ agbọ́ débi kan àgbọ́ mọ́ kálukó di ìmáàmù ara rẹ̀ kọ́dà bọ̀ ń bọ̀ sọ láti ẹ̀ bàjẹ́ ìrẹ́ láti sọ yìí pé àyàfi dáwọn èèyàn pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ kẹ́mi sọ láti ojú mọ́ àbí sọlátul jánásà àbí sọlátul ìídàyìn àbá àkọlọwà tọjọ bẹ tí ẹran pọ níbi tí ẹyàtí máa kọ kọlọ bí kọ ọmọ ọkọ náà ló ti rárá níbi bá ìsìn náà fọmọdé pé ti ẹyin bá ń gà ìwọn mọ á pọ níbi ìfẹ́ kúfúrú ni wọn tún á máa pọ àwọn olùdílà tọ tí ẹ bá pọ ní pípé kó lè pè lẹ́yìn ìmọ̀ àkọkáyé náà gbogbo bí táa lè pè lẹ́yìn mọ́ nǹkan táyà ìgbà náà sọ láti lọ tuntun. láwọn àyíká ní nàìjíríà yìí ń pọ̀ lóòótọ́ torí gbogbo áńgù téèyàn lè bá dé mẹ́tíláṣí jùmọ̀à ó lè jẹ́ títí bí ìpele mẹ́wàá ní gbogbo kọ́nà ní làwọn èèyàn tó sì lọ́jọ́ jùmọ̀à. ṣùgbọ́n tó ṣe pé kí mọ́sídìí tó kún lẹ́nu mi ò ti dúró síwájú ìmọ̀ àìmọ̀ yìí lẹ́kì àyè ti ń bẹ nínú mọ́sídìí kálukó tó máa tẹ ẹni rẹ̀ sóde kékeré tó bá sálámà kó o dulẹ̀ ẹ fún wa ní rọ́bà tó jẹ́ kó wọn ní sọ́la rẹ̀ eléyìí lè gbà jù wọ́n kó tó tó mọ́sídìí ọ̀ padà kún débẹ̀ ẹjọ́ kún débẹ̀ nàkẹ́ tó tó débẹ̀ eléyìí lè tó ti فإذا كبر فكبر قلنا نأتي إمام بعد في الله أكبر إلا في الله أكبر فمقع فا فاء التعقيب تبقى في الله أكبر في الله أكبر إلا في الله أكبر فإذا كبر فكبر تبقى في الله أكبر إلا في الله أكبر هو الميت الله أكبر في بيرات وبيت الله أكبر في انتقال ذات وبيت الله أكبر على ركوع أو به الله أكبر في كله أو به الله أكبر في سكيلة تقولي كله أو به الله أكبر تجوكو بقوة أو به سبحان الله أكبر هنا القول أشهد الله ولكن حديثي وسلاي هو wípé pé nígbà tí ìmáàmù ọmọ àti ọlọ́ àwa táwa bẹ́ẹ̀ ní báwo láti ṣe àdéhùn mi sàlàyé rẹ̀ torí pé عدم الذكر في دليل ليس نفيا لذكره في دليل آخر àìkò pé nínú ẹ̀rí kan tó túmọ̀ sí pàdé nínú ẹ̀rí mi. ẹ̀rí mi sọ fún wa pé ìmá yóò gbóhùn sókè pẹ̀lú ọlọ́wọ́ gbọ́rù rẹ̀ lọ́nà tí gbogbo ẹni tí ń bẹ lẹ́yìn tó bá rọ̀ lọ́rùn. ṣùgbọ́n ẹni tí ń bẹ lẹ́yìn náà gbọ́dọ̀ gbóhùn ẹ̀ sókè àmọ́ yóò sọ ọlọ́ọ̀ ọ̀tọ̀ yàtọ̀ sí bọ́kọ̀lọpọ̀ sí máa ṣe gbọ́dọ̀ ẹ̀ lórí yóò sọ ọlọ́ọ̀ ọ̀tọ̀ ونتوب إليك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير كله نشكرك ولا نكفرك ونخلع ونترك wọn ọlọ́ọ̀ọ́ ilé ìmàlìkí àdúgbò lọ́sẹ̀ tí súnà sọ̀rọ̀ kí ẹni tó wà lẹ́yìn máa ń kọ́ yóò sọ ọlọ́wọ́ àgbọ̀ àmọ́ kò ní gbòòrò sókè. eléyìí túmọ̀ sí pé ọlọ́wọ́ àgbọ̀ tí máa ń bá ti ṣe níbẹ̀rẹ̀ sọ́lá àwa náà ti wọ̀ gbọ́dọ̀ pẹ́ ní. ọlọ́wọ́ àgbọ̀ ọlọ́wọ́. tó ìmáàmù ni wọ́n sọ yẹn tí wàá lè wọ́n ṣe èrè lọ́pọ̀lọpọ̀ ìmọ̀ ẹ̀sìn ẹ̀ bàbá kan tó wà bàbá dáadáa tí bàbá sọ ọlọ́wọ́ ìfọ́rọ́ sẹ́yìn gbogbo mẹ́fà tó dákẹ́ sẹ́ni tó sọ ọlọ́wọ́ àpọ̀ wọn rẹ̀ kí kí bàbá dáadáa tó wí náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ so nígbà tí bàbá dáadáa máa ní ọlọ́wọ́ àpọ̀ lẹ́yìn náà ní ọlọ́wọ́ sáàtì lè má bùrù olùkẹ́ kura á àyàmọ̀tàn pọ̀ ìmọ̀ àwọn àti méjì ẹsìn mọ̀ pé ọ̀gá pọ̀ méjì kò lè tukọ̀ ọkọ̀ orí kù. ìmáàmù ni ìmáàmù àti làdáni àti òsì yóò wà lẹ́yìn ìmáàmù kí gbogbo máa mú kí wọ́n á là. tó torí ẹ̀ tí wọ́n máa ń ka sàlámù alaykum wa rahmatullah sàlámù alaykum wa rahmatullah wọ́n dàkẹ́ ni. olùbàdàn bàbá làdáni àti sàlámù alaykum wa rahmatullah. السلام عليكم ورحمة الله بعدها السلام عليكم tí wọ́n bá jẹun kárí èwo lọ́ọ̀kẹ́ jẹ sí lè má mú yàrá bí bàbá làdá rẹ̀. Nà bàbá làdá rẹ̀ lọ́ọ̀kẹ́ jẹ sí káàkiri bá jọ ọ̀la gbẹ̀yẹ tó wọ́n pọ̀ sí náà. Àbíkú ẹ̀kọ́ ni wọ́n dàbí lọ́ọ̀kẹ́ tó wọ́n rọ̀ ẹ̀ pọ̀ sí náà láti bẹ̀rẹ̀ fún láti. Èyí wà tí bàbá yẹn bá tó bá ọlọ́ọ̀gbọ́ báwo ni ọlọ́ọ̀gbọ́. Ẹ wo fi sọ̀rọ̀ àtìrẹ̀ yìí ìmọ̀ bá tán wọ́n wọ́n gbọ́ gbó wọn dàgbẹ́ lọ. tí wọ́n bá tún wọn ti rájú lórí ti àwọn àgbà lọ́wọ́ àwọn àgbà wọn mọ̀ wọ́n àìmọ̀ ká mọ̀ wọ́n. ẹ̀sìn ìta bá yóò tún máa bá yẹn. tó ń bá tí wọ́n bá kó sí lára rẹ̀ lọ́wọ́ wọ́n bá tó lọ́rọ̀ ilé máa tán lọ́rọ̀ kàlùkò tó dákẹ́ yóò tó lórí bèrè ìmá òkú àwòkọ́ kìí bẹ̀rẹ̀ ìdí nu táwọn àti ìyá gàgàgàgà sọ ìdí sẹ́yìn tí wọ́n fi gbóhùn sókè rọ ọ̀nà ọ̀rọ̀ fọ́rọ̀ ìmá nígbà tí òṣèlú káàdà sọ̀rọ̀ àfẹ́fẹ́ ìwáyà ọ̀dẹ̀ mọ́fọ̀rọ̀ ìpín mọ́fọ̀rọ̀ ẹ̀dá ti máa kí ọ̀rọ̀ kan jẹ́ pé nínú ọ̀ṣọ́ àwọn àwọn kan màlìkíyà ń ẹ̀yin náà kí èsì mẹ́tíláṣí ẹ̀yin máa ń lọ ẹ̀wà lẹ́yìn náà ìmáàmù ló fi ẹ̀wà. kódà kí ìmáàmù ọmọ ọkùnrin ẹgbẹ́ abẹ́ nìkan lọ́wọ́ ẹgbẹ́ abẹ́ nìkan ẹgbẹ́ púpọ̀ ẹ̀rì tí ẹ dàda yọ gbọ́ lọ́nà wà pọ̀ láàrin pè láàrin pè tẹ̀lé parí lọ́kọ́ náà wọ́n fi láǹbù láàrin pè tó ọkọ̀ máa yọra rẹ̀ lẹ́nu ọkọ̀ yọ àdúgbò lẹ́nu tó torí ẹ̀ ìṣẹ̀lẹ̀ ikú bá ti ti sábà rẹ̀ aṣọ pé ìdájọ́ rẹ̀ bí dà àdàdà rẹ̀ àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ pé mẹ́nà àmìlà àmẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ sàárẹ̀ ìyá àmúrọ́dá ọ̀rọ̀wọ́rọ́ ní ọ̀dà padà táwọn sábà ti bá ètò dá ìdààmú àpá kéèyàn kẹ́kọ̀ọ́ má lè wá ọ̀rọ̀ فإذا كبر فكبره وأتى الله أكبر عناك أتى الله كبر على نفسه وسوف شفع تقول ستين يشفع على الأربعة فأقول لهم صح؟ الله أكبر كده أكبر <laughs> èèyàn gbọ́dọ̀ máa pàkíyèsí àlèmọ́ nǹkan máa dára sí rọ́ lórí rọ́ náà kí ni garanti náà là ń sọ yìí náà nìyí wọ́n fẹ́ wá ọ̀pọ̀ tó wọ̀ ọ̀ma kọ́ ọ̀ma ní kí ni wàá ń là fún ẹ̀sán àdúgbò sáfì máa mú iná. àbẹ́rẹ́ níbẹ̀ nǹkan kan wà tí wọ́n mú àtọ̀ ọ̀ma dáadáa wọ́n mú tuntun. àlélẹ́yìn ọ̀ma sílẹ̀ sẹ́mi sílẹ̀ àwọn bẹ̀rẹ̀. إذا لم تستطع شيئا فدعه ففارقه إلى ما تستطيع فوق على السكة كلاهي سيلة pati kọlọ ti di ètò lèse bọlọ ti da wa ètò gbogbo nǹkan lè yẹn lè ma ibi tí wà ti da èmi kú ọmọ ibi tí èmi ti da wọ́n lè kú ọmọ gbogbo mú tóbi tó bá ti da wọ́n á kọ́ àdúrà ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí sọ̀rọ̀ eré náà ti máa ń lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ṣin náà sínú báwo ló fi ń lo bí yẹ that is the correct pronunciation àbí bẹ́ẹ̀ kọ́ àwọn à ń sàtìsí bẹ́ẹ̀ ẹ̀ ti ń fowó jọba ẹ̀ lọ́wọ́ ẹni padà sí àjùbà àjùbà àjùbà rẹ̀. tàbí nàmà bẹ̀rẹ̀ ẹni máa mú ẹ̀rù sábà rẹ̀. àwọn ọmọ òkè ìmọ̀ọ́mù máa pè àárẹ̀ ah, ah, ìmọ̀ọ́mù tó sọ bẹ́ẹ̀ tó àwọn ọmọ bàbá ní àjùbà àwọn olùkẹ́. bẹ́ẹ̀ máa àjùbà ń bọ́ lójú wa èdè àwọn turkiya àwọn tọ́kì àwọn kò sí ká lédè wọn kò sí ká lédè wọn káàpù yẹn kò sí lédè wọn wọn lè sọ pé ẹkẹbọ ọmọọbù ẹkẹbọ wọn lè sọ tòwánú náà sọ ọlọ́ọ̀bù ẹkẹbọ wọn náà tọ́lọ̀ bá fún ọ lápá láti lọ sí hajj so wọn làwọn tọ́kì wọn wá sí hajj sọlọ máa ní kó dúró lẹ́gbẹ̀ẹ́ nínú sọlá ọkọ tó ṣe wí ọmọ ẹjọ́ tí wọn ti dé bí sílẹ̀ ọmọ pé bàbá kọ wọn táwọn náà bá rí i pé ọgbọlọ fún àjùbọ àmọ́ o àmọ́ tiẹ̀ ti á jẹ láti wọ síbò. فإذا كبر فكبر الله أكبر tó bá ti ọlọ́wọ́ àkọ́rọ̀ àánọ́kọ́ láti ọlọ́wọ́ àkọ́rọ̀. láti sọ̀ra fún ètò ọ̀nà àtẹ̀mí pé ọlọ́wọ́ àgbà àgbà bá pọ̀. ọlọ́wọ́ àgbà ẹgbẹ́ ìwọ̀n láàrin kìí ṣe kẹ́rù tó kọ wílò wí. ọlọ́wọ́ àgbà ọ̀gbọ̀dọ̀ bàbá ọ̀gbọ̀dọ̀ bàbá ẹ̀fọ́ àlàdá ni mi wà bẹ́ẹ̀. wọ́n ní wọ́n mọ̀ sí làdáni mọ̀ yóò tún máa tó àṣírí àrẹ̀ fún wọn máa wípé ọlọ́wọ́ àgbà bọ́kàdá wà lọ́dà lù so gbogbo ẹ̀ kò tó ara rẹ̀. فإذا كبر فكبروا قال الله أكبر أين يتوفقني الله أكبر إذا دماغ لا واكبر تكبروا ẹ̀sìn bọ̀gá àbíkà tí ẹ̀sìn ẹ̀sìn rí lásán yóò tún múra sí i ilé wa mọ̀ tó kọ́ ọ̀sán wa sí i wa gbogbo mi ní bàbá kọ́ bọ́wọ̀ torí ẹ̀ bí màmá tó ń lọ ẹ̀gbọ́n ẹ̀yin náà ṣe ọ̀lọ́ ìṣòro wa lẹ́yìn tó kẹ́pẹ́rù àti kẹ́pẹ́rù sọ̀kan lọ. àlejò tó lọ́wọ́ àti sílẹ̀ ó ti yé nínú ọ̀rọ̀ tó ju adùn yẹn. فإذا كبر فكبروا بدون أن مثلت الله أكبر نكاين في الله أكبر ó ti yé pé àgbọ̀dọ̀ sí sáájú ẹ̀ àgbọ̀dọ̀ pẹ̀lú ẹ̀ sí. ṣùgbọ́n àgbà tó ti dá àwọn tó wà tó pé bí wọ́n bá ní ẹ máa lọ sọ́ọ̀tù òsì làwọn máa dà lọ. ọ̀dọ̀ ọ̀yá ó ti yá o lè ga sókè kan pé àgbà ànábì tó rán ọ̀nà ti gbogbo èèyàn ọ̀nà tó là tó ọ̀nà sáwọn òkú ọ̀nà sáwọn tó gbọ́n ọ̀nà sáwọn tó fi díẹ̀ káàtó ìṣúré ẹ̀ lànà tó wá sọ jáde kó tó wá ní láti kẹ́kẹ́ rú àti alẹ́ kọ́ ló fi àwọn àwọn àgbà síwájú kí ìmáàmù tó fi àwọn àwọn àgbà tó hàn án sọ̀rọ̀ wá wà ní ìṣòro gbogbo ọ̀nà tó fi lé lẹ́sí ò gbogbo tó wá lé ní ẹ̀kúsì kan tó fi mí ka ọ̀fà ní ọ̀fì tó kí n gbogbo ẹ̀ lànà lè tutù. torí rẹ ẹ ò gbọ́dọ̀ fi ọ̀wọ́ ọ̀gbọ́ ṣáájú kí ìmáàmù tó ṣe ọ̀wọ́ ọ̀gbọ́. tọ́ wọ́n iná ọlọ́kẹ́ àgbàgbàrún tí ìmáàmù bá tẹ̀ ẹ̀yin náà tẹ̀. tó ti rò kúrò ẹ̀yin náà ti rò kúrò ẹ̀mẹ́jọ pẹ́ ti ò bá tó máa bá ولا تركعوا حتى يركع لك bí يقول الركوع gbọ́dọ̀ كما مطلوب وإذا قال سمع الله لمن حمده فقولوا اللهم ربنا لك الحمد طبعا سمع الله لمن حمده هي تقول اللهم ربنا لك الحمد وإذا سجد فاسجدوا فيما ما فرك لنا فرك ولا تسجدوا حتى يسجدوا ولا قولي كان سواك تقول قولي كان وإذا صلى قائما وصلوا قياما فيما هو صلاة رواه درو أين درو وإذا صلى قاعدا فيما هو صلاة رواه نيكو كجوكو فصلوا قعودا أجمعين أين في صلاة يمكو كي واحدو أبو جاود أبو كتاب أما بكي يعمل بعد أما بكي يعمل بعد أما بكي يعمل بعد yóò pin wa náà kì í tó pin ọjọ́ méjì àmọ́ bí mẹ́nu bá alákọ̀ọ́kọ́ kò ní í láti bí ibẹ̀ yìí láti tọ́kọ̀rọ̀ tọ̀kọ̀ fẹ́rù wọ́n yìí lọ ọlọ́kà àkọ́kọ́ wọ́n yìí lọ sẹ́jọ́ lọ́kọ́ dúró gbogbo eléyìí hàn wá gbé a ò gbọ́dọ̀ sáájú máa níbi àti ṣe ọ̀kan nínú àwọn àfẹsọ̀lá torí pé àwọn ẹgbẹ́ ẹni tí ń wá òkọ́sí rẹ̀ ẹni tí àwọn wá òkọ́sí náà òkọ́sí kẹ́ni tí ń wá òkọ́sí rẹ̀ ojú tẹ̀. kò sínú lẹ́kọ̀ọ́ kò sínú pa tẹ̀sẹ̀ lọ́lọ́ káwa máa sáájú ìmá ọwọ́ àgbàjọ́ kẹ̀kẹ́ ìlọ́pọ̀lọpọ̀ àwọn olùdájọ́ jẹ́ pé kí ìmáàmù tó dé borí kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máàmù ti borí kalẹ̀ kí ìmáàmù tó rúkú ọ̀pọ̀lọpọ̀ máàmù ti rúkú ó máa ń bí kí àwọn ọmọ wa ta àwọn màmú múnà yẹn nígbà tí ìmáàmù bá tó tẹ̀sí borí sókè tàbí ẹni tó fi sọ lọ́wọ́ àwọn ti borí kalẹ̀ ìbànújẹ́ kọ́dà wọn mẹ́nu ló kù sí lórí sọ́lá ó ti pẹ́ jù ìyẹn ni pé báwa ti ń wà bẹ́ẹ̀ tí wọn náà wà káàkiri ti parí nígbà tó ní pé àwa sáàtù rẹ̀ kú àtún sáàtù rẹ̀ sùjú ó yẹ kó wá tètè yára kọ́mọ́kọ́mọ́ àní kẹ̀kẹ́ tá a fẹ́ mú bí àti sẹ́ńlá lè rí ìgbà ọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà sọ̀rọ̀ wá sọ nípa pípẹ́ ìdá sẹ́kọ̀ọ́ tí wọ́n sọ mọ́ ọ̀fọ́ rẹ̀ náà sọ mọ́ ọ̀fọ́ sọ́tọ̀ kàti gbogbo àti wọ́n ti dálẹ̀ ọ̀gbọ́n ẹ̀kọ́ tí wọ́n ẹ̀ dálẹ̀ táwọn ọ̀dọ́ ṣe ti wá àti tó bá ti bẹ̀rẹ̀ ọ̀wọ́ àwọn náà ti bẹ̀rẹ̀ ẹ̀dì wọn. síbẹ̀ náà lè kó wípé wà ìdá rọ́kẹ́rẹ́ fọ̀rọ̀kẹ́rọ̀ títí bá ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀ lọ sí rògbò làwọn náà ti lè bẹ̀rẹ̀ sí ní tẹ̀ àbí agbọ́dọ̀ ló dé ìtẹ̀ka ẹ bá lè wò ó sí ti àwọn ọ̀pọ̀ ọ̀nà. síbẹ̀ náà ni forí kalẹ̀ tí wọ́n ti ń lọ sí forí kalẹ̀ táwọn náà lè bẹ̀rẹ̀ sí ní lọ sí forí kalẹ̀ àwọn ká má ṣáájú ẹ̀ láti má ti dọ́gba pẹ̀lú ẹ̀. àbá àwọn ọ̀pọ̀ ọ̀nà kalẹ̀ títí tí òbí forí kalẹ̀ táà àwọn tó jẹ ọmọ ọmọ tó kù sí àbá ìmáàmù ọkọ àbí ọmọ ọkọ káwọ tó ṣe ọmọ ọkọ ti bẹ̀rẹ̀ sọdá tọ ọmọ ọkọ ìgbà lọ sí òkú ọmọ ọkọ ìgbà lọ sí torí kalẹ̀ ọmọ ọkọ ìgbà lọ sí sókè láti torí kalẹ̀ sí àtúndó ní ìmáàmù àbí máa ń lọ ọmọ àwọn ọmọ eléyìí náà ó ṣe ṣe káàdì ẹni tó wí sáàbì kan ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ sọ náà nígbà tó bá wù kátà tó wù àwọn àtàlù náà lò wọn ni wà yín náà wọn kára fẹ́ kẹ́kọ̀ọ́ wọ́n yín náà tẹ́tẹ́ lọ́sọ̀ lójúlú sáà wọn wà ní ìdìbò tẹ̀ ní kọ́ kàtí ló wà tó wà lóko ìjàkà ọ̀tọ̀ lò onígbà tó wà kó ìjàkà ìjàkà ọ̀tọ̀ lò ìjàkà ṣùgbọ́n wọn ní ntọ́ta yọ kọ̀ pàtẹ́ná níbi ká tó bẹ́ẹ̀ ká tó bẹ́ẹ̀ tó kọ̀ sí bàtà bá ti fẹ́ lọ sí ọ̀pọ̀ ọ̀lọ́ kó tó di kó lọ òkú tẹ̀ náà kí ló tó tó dákẹ́ ọ̀lọ́ ọ̀gbọ́n kò tó òkú tẹ̀ kó tó di kó dákẹ́ àwọn àgbẹ̀ ti bẹ̀rẹ̀ sí lọ. bẹ́ẹ̀ náà ní forí kalẹ̀ kó tó di kó forí kalẹ̀ tá àwọn àgbẹ̀ bẹ̀rẹ̀ sí lọ. ṣùgbọ́n wà náà kí kan sàbẹ̀rọ ìfọ̀ àkó làwọn ti sọ láti táwọn tó gbọdọ̀ sì tẹ̀sí rìn yẹn tán kákébé òkú yẹn lọ ọmọ ọgbọ́n nígbà tó bá tó káké káwọn náà tó lọ ẹ̀rọ fún wa tó sọ ọmọ ọgbọ́n táwọn tó kú náà ìgbà náà wọ́n tó lọ bá ọmọ ọgbọ́n tó kórè kalẹ̀ tó bá tó bá tó káké káwọn tó lọ ìgbà náà wọ́n tó lọ bá ilé ìlú ọ̀dà lórí tá a bá ní tó bá ti bẹ̀rẹ̀ sí òkú àwọn náà lè bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ iná làwọn náà ti lọ sí sojú a ẹlòmíì yára wọn èyí tí ìmọ̀ àtúntò kọ́kọ́ mú orúkún lọ sílẹ̀ tó wá fún orúkún lọ mú lọ sílẹ̀ ọgbọ́n lẹ lómi lòún lọ kíákíá ni nítorí ẹ̀ka ti sùúrù títí tí ìmọ̀ àmọ̀ ìpàdé ti lọ dáa. nǹkan mi ò ní wípé gbogbo náà lè sọ̀rọ̀ mọ́ àdúgbò náà sọ bí apá kan ni nínú iṣẹ́ tàbí ẹnu sọ̀rọ̀ sẹ́nu kí wọ́n sọ nípa àjókòó pé tó bá jókòó pátá ya náà tó tó bá láàrin torí kalẹ̀ méjèèjì ẹ̀yin náà tó wọ́n sọ fún wa tó o sọ fún wa pé tó sálámà ẹ̀yin náà sálámà wọ́n sọ fún wa tó gbogbo àwọn kan tó wọ́n sọ fún wa yẹn ìdájọ́ rẹ̀ láti wọ́n sọ fún wa. nítorí pé tí wọ́n sọ fún wa yẹn nínú àdéhùn yìí omi tí wọ́n sọ ń bí òkú wa ní ìgbà wa ètò ìfẹ́ wá rárá ìdájọ́ rẹ̀ ìdájọ́ èyí tí fún wa bákan náà tẹ bá wò ó ẹ rí i pé àdìsí yìí wọ́n dá lórí àwọn nǹkan tó hàn àwọn nǹkan tó hàn lápẹ̀lúwe ọlọ́run ọ̀pọ̀ ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ àkókò hàn ọlọ́run ọ̀pọ̀ ta lọ rú ó hàn ọlọ́run ọ̀pọ̀ ta lọ sí orí kalẹ̀ ó hàn ṣùgbọ́n àníyàn ọ̀hàn. أنا أقول إنما جعل الإمام ليتم به àfi ìmáàmù tó wá dúkà lè wà òkọ́ tìrẹ̀ títí tó fi dórí àníyàn tó nà wọ bẹ̀ àbúkọ̀ sáníyàn bẹ̀. títí ìmáàmù bá dá ní ẹ̀kẹ́ sọ̀lá tó gbóòrò lọ kí tiwa náà gbọ́dọ̀ jẹ́ sọ̀lá tó gbó ọ̀gbọ́dọ̀ jẹ́ àpò. títí ìmáàmù bá dá ní ẹ̀kẹ́ mágírìbì lọ kí tiwa náà gbọ́dọ̀ jẹ́ àpò kà mágírìbì ni kò sì gbọ́dọ̀ jẹ́ àpò. tí ìmáàmù bá dá ní ẹ̀kẹ́ تي مان فانكي وفريضة تباكي وفريضة تو أنا أقول له إيه؟ فريضة إليه ما تقول له ما صحيح أنا تباكي فريضة تو أنا جاء فريضة هو كده جاء نافلة تنواني يعني؟ تجوز صلاة المتنفل خلف المفترض في أنت كده تبقى بالتلاهي أنت كده سمعت الرجال هل تجوز صلاة المفترض خلف المتنفل إن جاء دبي أو ناي كل الدنيا يعني كنا في الخلاء يا عم سو أنا جاب ريدي إيه؟ أني أمام أتي إمام دور دور في مالكية أتي أمام حنفية واني أيافي في أبا في كنا في لا لا يعني تنجي ọ̀ràn yẹn wọn lé lé ìwọ̀n dúró. àmọ́ gbogbo yòókù àníyàn gbọ́dọ̀ dọ̀gba tó bá jẹ́ lóòrò tó àfù àfù. wọ́n fi táàgì lọ́dọ̀ màdìkíyà kò sínú pé ní kíkì sọ̀rọ̀ tó tó ọba tí wọ́n fi sọ̀rọ̀ tó àfù wọn á tó fẹ́ ìwọ̀n tọ́wà kò sí torí ẹni tó á bèèrè ẹ̀dàkùn fẹ́ sọ ẹ̀ńgbọ́n láti fẹ́ ẹ̀ lé rí mo rò kóye ẹ̀ lè torí tí làtẹ́ máa ti dé ra kò sí nù torí pé pírẹ́sìpù ti màdìkíyà gbé àníyàn máa mú àti máa ọgbọ́dọ̀ tó kéde ọgbọ́dọ̀ tó rẹ kí torí ẹ lè rí àwọn ọ̀dà àti ìràwọ̀ láti wá bá wù ya kẹ̀jẹ́ nú ya wò lè rí fún àwọn ẹ̀dẹ́ gbọ́dọ̀ lọ́ba wà wò lè rí tó torí délé ẹ̀yin náà tó bá tó tètè kọ́ àlọ́ ọmọ ọkọ́ wà lọ pé yàrá ìgbàgbọ́ èyí ń bọ̀ láti lè rí àbá. wọ́n wí bẹ́ẹ̀ wọ́n wí bẹ́ẹ̀ kó torí àwọn sọ gbogbo tó àfikún ló ti kà tó àfikún mẹ́lò mọ̀rọ̀gbọ́ yé tuntun lọ́lọ́ màlìkí àkọlé sí torí pé gbogbo fífi lẹ́rẹ̀ principles ìgbà tí ìgbà bá ti sako principles má dáhùn náà ò lè rọrọ̀ ẹ̀ bẹ́ẹ̀. tọ́ hadithi àwọn olùmọ̀tò sọ pé ẹ̀sìn kí lóò ó lè tún lẹ́yìn ẹ̀sìn kí asùn wọ́n ní hadithi yóò tọ́ka sí pé àníyàn náà gbọ́dọ̀ dọ́gba torí táníyàn bá gbọ́dọ̀ dọ́gba nìkan náà torí pé àníyàn gan lórí lára sọ̀lá tí ọba ti sórí ẹyẹ ò lè fò ẹyẹ ọba àníyàn tí ọba lórí tó lè fò gbóni lọ sáwọn dada ibi tó bá ti kéré ara tó ti tó tó kú dáa tó nítorí di ẹni àníyàn tó ti kókó jù àdájọ́ òṣìṣẹ́ pé kí wọ́n á dà níyàn bó rẹ̀ ẹ̀dẹ̀ dà níyàn bó torí ẹ̀ wọ́n ní kọ̀ọ̀tẹ́rì bẹ́ẹ̀ torí ẹ̀ kí sọlá tó tó lẹ́yìn àwọn ìnáwó àjọ ìlànà ìmáàmù lè tẹmẹ bẹ àtọ pé àbẹrẹ ìníyà bí àwọn àkókò ti rẹ níbi tí ìta níyà ìdí ni pé àti rí gẹ́gẹ́ bí muhammed bin jabal tó ṣe ń lédi àwọn èèyàn ní sọlá tó lè dá nígbà tó jẹ náà fílà fún táwọn tó ti tò lẹ́yìn rẹ tó jẹ kí ni fún wa مثلا صلى الله عليه وسلم وإذا قال سمع الله لمن حمده فقول اللهم ربنا لك الحمد في من بعض سمع الله لمن حمده أي سيدي اللهم ربنا لك الحمد أقول اللهم ربنا لك الحمد قل في كذا من kó ti ṣe wá ọ̀nà ọ̀fáyà tó اللهم ربنا ولك الحمد يا wa lakal hamd ìyàtọ̀ oríṣi kẹta Rabbana wa lakal hamd aláwọ̀ àwẹ̀yọ̀ kúrò bẹ́ẹ̀ oríṣi kẹrin Rabbana lakal hamd kò sí ìdòwí nínú mẹ́rin ẹni tí o torí mẹ́rin ẹni wọ́n ti wà ọwọ́ náà àdébí ọ̀tọ̀ọ̀tọ̀ nù Bukhari àti Muslim. tó anábì sọ̀rọ̀ náà àti làwọn akpẹ̀wé wọ́n ní nígbà tí ìmáàmù bá sọ pé sẹ́mi àwọn ọkùnrin náà hàmì ẹ̀yin tẹ̀ tó lẹ́yìn rẹ̀ kí lẹ́yìn máa sọ اللهم ربنا لك الحمد وأتك فينا أدنى سيبني وقدتي ما وقدتي معمول في بيها في باب في بيها في ما سمع الله لمن حمده كان يوم أوي معمول تقول اللهم ربنا لك الحمد إمام نصر اللهم ربنا لك الحمد معمول بنصر سمع الله لمن حمده أقول في إمام súnà bíkà nínú àdéhùn àti òmìnira nínú sọyìn mùsùlùmí àti àwọn tíra mi wípé ìmáàmù lọrọ gbaná lẹkẹlẹ toríko àbú òmìnira tó kọ àwọn àdéhùn wọn lànà ìṣòro náà tó lọ tó bá wà àti tó bá tí wà lọ wà nínú sọ náà tó bá ti sẹ́mi àwọn ọ̀rọ̀ ní mọ̀nìhàmídà اللهم ربنا لك الحمد وما وعدتك فيه àwọn tí wọ́n ń fara ní àwọn mùsùlùmí tí ò tí ì rí nítorí àti ní ọ̀ka ẹlẹ́nà àpò ìdíkejì kónà òtún. ìta nílò bẹ́ẹ̀ ni pé tọ́ba tó pé sẹ́mi ọmọ ìmọ̀ ẹ̀mídá ọmọ ọmọ ọ̀gbẹ́nà lẹ́kẹ̀ ìmọ̀ọ̀mí ó ti sọ méjèèjì pa. ànábì wa sọ̀rọ̀ wa àdìsọ́lẹ̀ àdìsímì náà tó wa àdìsímì náà tó wa tó tọ́ka síbẹ̀ eléyìí ni àwọn malikiya àwọn sọ ike kó ti wáyé ìmáàmù ọgbọdọ sọ ju sẹbi àwọn ọ̀rọ̀ ìṣàmìlá àwọn tó wà lẹ́yìn rẹ̀ wọn fi rọpò náà wọn lẹkọọ ìṣàmì. tẹsí bá bá gẹ́gẹ́ kan ṣe làdáàjọ lẹ́yìn ló ti pariwo tó ń rọ ẹsẹ wa tó sẹbi àwọn ọmọ ọkùnrin náà ṣàmìlá قام الله سبحانه وتعالى توفروا إمام كفوا حسوا ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات ومن الأرض فالبوت ما هو في الوقت تسعة حبوك بأجوكا ربنا ولك الحمد سوء تركي هذا ما هو إمام المؤسس في درجة جنسي نوامي زيكي وادي بابا بابا وادي بابا بابا سوء تريد إليه بعد يعني تبعه مشان ó pàtàkì kó mà nítorí bá ti mà sí lu ìmọ̀ rẹ̀ ó yàtọ̀ tẹ̀tọ́ mà sí èlò pẹ̀lú ìjọba oṣù jẹ́fẹ̀. torí ẹ̀ ìmọ̀ náà sọ pé rọ́bànà tọ́ba tó lè fi kún ká kó tó fi kún kó sí wàhálà. حمدا كثيرا طيبا مباركا ملء السماوات وملء الارض في تتبع ان جمعهم سورة أخرى سميع الله لمن حمده نبقى ذات ما فيه إمام سميع الله لمن حمده ربنا ولك الحمد بينا لأن السلم تاس ولا المنفرد ونقول سميع الله لمن حمده يطلق فيه ربنا ولك الحمد ṣùgbọ́n ìrísí àbáwá ni ìmáàmù tí máàmù náà sọ pé sẹ̀mí Allahu liman hamida àti kọ́kọ́ ìmáàmù wa ti sọ pé sẹ̀mí Allahu liman hamida tí máàmù náà sọ pé sẹ̀mí Allahu liman hamida àwọn ikú pọ̀ sí nínú àwọn olùmọ̀ oníṣọ́ sẹ́mi àwọn ọ̀gá kan. Ṣé wọ́n lọ dàbí ìgbà tí ìmáàmù ń sọ yín pé kí ń ti wá lórí kòkòrò ká dúpẹ́ fọlọ́ torí pé gbogbo ẹni tó bá dúpẹ́ fọlọ́ ọlọ́run ọba yóò gbọ́ ìdúpẹ́ tó dú yóò tún sàlékún rẹ̀ èdè kọ́ lọ́wọ́ ní ẹni tí ń sùn ẹ̀mí àgbà ọ̀rọ̀ amídọ̀ àbí òye lẹ́gbẹ̀ẹ́ àbí àti kánò ọmọ wa pé lóru ni wọn lu ìyàwó tọba ti mú wọn tí ó kú so èsì ṣe sọlá ìyàwó tọba náà láti wọn tọ́lá lọ wà wá tí wọn fi mú wọn. wọn ní kí ló gbọ́ rẹ ọ̀dà ọ̀gọ́ rẹ ó kí òun tó dé o ó wọ̀ ọmọ ọmọ bàtẹ́ òun kí òun fẹ́. pété ọmọ mutí ó ní á ah, kìkì ó sì ti gbà yóò náà gbà kò sí méjì tí wọ́n mú mùsùlùmí bò ló ti rà ní sẹ́nà ẹ̀rọ ọlọ́run náà mi nà. ẹgbẹ́ yìí ọlọ́run lọ́mọ ah. ẹni tó ti o tó lórí ti rí ìgbà yìí nígbà tí pé àwọn àjò ha àti ẹ̀kọ́ ti kò kókò lóko ọ̀fẹ́ ti wá eléyìí fi hàn wá pé lẹ́yìn àwọn ọ̀fọ́ ọ̀hún ìlànà ẹ̀mí ìdájú máa rẹ̀ ní pé ìmáàmù ń sọ fún ọ pé ẹnìkan ò ní dúpẹ́ kọ́lọ̀ àti kọ́lọ̀ wọn kọ́ gbọ́ ọ̀pẹ́ rẹ̀ tó bá ti gbọ́ ọ̀pẹ́ rẹ̀ yóò kàlẹ̀ kọ́ ìtumọ̀ rẹ̀ lórí tọ́lọ́lọ́ mẹ́tí sọ bàbá olórin ni àwọn anìmọ̀láìkà wọn Yorùbá àwọn náà náà darí wọn lórí ibi náà dàrú pé báwọn ọkùnrin rẹ̀ tó bá ti gbé ìlú ìtànú lẹ́kọ̀ọ́ ọ̀dùnmọ̀ kálukú náà bàjẹ́ ẹbí wà nípa lọ́sọ̀ kalẹ̀ ètò túmọ̀ sí pé tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ mi gbọ́rọ̀ lọ rẹ́kọ́ọ̀dù làwọn máa gbọ́ èèyàn mélòó lẹ́rìí tí ń gbọ́rọ̀ lọ wọ́n láwọn kéré ẹ lọ gbọ́ àwọn etí títì lọ lẹ́yìn táwọn èèyàn péjọ bàbá ń bẹ́ ń bẹ́ ìyá náà ń bẹ́ ń bẹ́ ọmọ náà ń bẹ́ ń bẹ́ so bàbá ti gbàgbé tó kéde mi nílẹ̀ àwọn ọlọ́kà áwùtá dáàdì mi so wọ́n pàdé ìwádìí tó nítorí délé ìbáyìí náà lẹ́tọ̀ máa gbọ́ àwọn ìdìbò gbé dádánù kí ni dádá ẹnìkan lọ́sẹ̀ ni gbogbo ẹ̀ wá kí ni dádá ìgbé kó lórí láì ẹ̀ pàkó dádánù dádánù bá wọn lè tilẹ̀ tó ìgbà wọn ti méje kú so ìtumọ̀ sẹ́mi àgọ́ ọ̀rọ̀ mẹ́tàdínlá nígbà tí màmú síwájú kòkòrò ká dúpẹ́ bọ́lọ̀ ṣé màmú ló tó àrùn àti rà rẹ̀ lọ́dún kòkòrò. olùkẹ́kọ̀ọ́ yìí ìtumọ̀ tí wọ́n fi sọ pé máa mú òjò yẹn ṣe ọ̀sọ̀ rọ́bànà mọ̀lẹ́kẹ̀kẹ́. sọ́sọ́ wọn lọ dà ìgbà tí ìmáàmù sàdúrà wà nínú sọ̀dá. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إلى آمين. إمام السادة سورة الثامن ẹ̀yọ́ ìjàmbá ìjàmbá náà ìlọ́pà ìlọ́pà. so àwọn olùgbàgbé malik wọn kò ní ṣe àmì àríwá o ìdúró kan náà sọ pé tó bá ti kan lẹ́yìn lọ tó bá àárín ìkànnì pọ̀ ní ẹ̀yẹ sọ pé àmì gẹ́gẹ́ bó ti sọ pé tó bá sọ pé tẹ̀lé àwọn ọ̀rẹ́ mọ̀hámídà ẹ̀yẹ sọ pé torí ẹ̀ níbẹ̀ yẹn malik sọ pé òun ò ní sọ pé rọ́pà náà wọ̀ lẹ́kàlá bẹ́ẹ̀ náà níbi kò ní sọ pé àmì bàá sọ pé ó sọ àmì gẹ́gẹ́ bí ó tù sọ náà wọ̀ torí bá dàbí náà ló sọ yìí pé fẹ̀yìdà amẹ́nà fẹ̀ àmì tí bàbá sọ àmì lẹ́tọ̀ àmì nínú ìwádìí àkàtúntò wà bá di tìyí náà inú rẹ̀ náà nínú ìwádìí àkàtúntò náà ló sọ pé wọ́n kà lẹ́rìí náà tó bá rí náà sọ ní ẹ̀sọ́ pé àmì tó nítorí àwọn tó bá ti àmì ẹ̀rẹ̀ àti tó ń pè má mìíràn kọ mẹ́ta nínú ìwádìí àkùnà wúdà kan àná ìṣòwò máa sọ e che non ci mette isolati, anzi che va a visitare un letto pronto, così che ci si vuole grazie a noi non può fare un po' tu sono tutti poliziotti. Ma so che ti ami, ne va a vedere di malata che la lotta poi. Non sta politico qua. Torí ẹ̀ lè jẹ́ kó sùn jẹ́nu. Nítọ́tọ́ kan, mo con il primo amore ìṣòṣì náà lọ. Bó tilẹ̀ jẹ́ pé mọ́tàbí náà ń ṣàfihàn ìjọ àtàwọn tí wọ́n a hàn. ipa sọ̀rọ̀ sẹ́mi àgbọ̀ àmì náà àgbọ̀ àgbọ̀ ọ̀tọ̀rọ̀ ọ̀tọ̀rọ̀. Sura láti ka tọ́tọ̀ ka sí. Gẹ́gẹ́ àti láti tọ́tọ̀ ka sí pé ìmáàmù náà sọ̀rọ̀ gbaná wà látàlá. Torí pé gbogbo sọ̀lá ti káná ju sí láyé rẹ̀ ìmáàmù ni. Ó rí à ó rí àga tí wàá ti tẹ̀ Abubakar àti Abdulrahman bin Awf kó tá nàbẹ̀ kírun lẹ́yìn àti kàláyé. Yẹ́tù ti gbéra ká oró ń lọ ká wa, ọ̀nà náà fi rán. Tẹ́lẹ̀ ìjẹ́ ló fi تريد الله معنا وحيث أقول سميع الله لمن حمد بس أنا من أنا كفتي أتوقع من مغانبي قلنا نكفي سي ما هو باكر من مكرو فأنا مسواوا مكرو إلي كفتي أباكر ما هو لكرا لك لدوه كوانكر فأنا لكرا لك لدوه كوانكر لكرا لك لدوه كوانكر torí ẹ̀ ẹtí bá lágbára láti ṣe dúró kí wọn tó bá fi lè máa hàn ló kí wọn náà ìwọ̀n rẹ̀ báyìí. àti tó bá jẹ́ náfìlà tó bá lágbára láti ṣe náfìlà lóòrò tẹ̀dúró sọ wá jókòó kí sọ láti rẹ̀ lálàáfíà ṣùgbọ́n dàbí ládàá lọ́kàn. ilé ìjẹsí náfìlà wọ́n sọ láti sọ̀rọ̀ ẹnì kẹ́rin tó lágbára láti mú wá ní dúró tó wá pé wọn á nílò kó kọ́ sọ̀rọ̀ báyìí. tọ́ ó tún wá ní tí ìmáàmù bá kírun níjókòó ẹ̀yin náà jókòó kírun gbogbo yẹn jókòó kírun. eléyìí bẹ́ẹ̀ ìyàpọ̀ ẹnu wa wà lára ìmáàmù nìkan ti jókòó nìkan kò sáwà sáwà náà ní láti àlẹ́ sọ̀rọ̀ bá àṣìṣe àṣubú wọ́n tètè àṣubú lẹ́yìn lórí nǹkan àgbọ̀n wọn wọ́n tètè. àwọn tàbí wá wá ní gbogbo àwọn sọ̀rọ̀ ẹ̀rọ sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ láti ẹ̀yà àlẹ́ sọ̀rọ̀ bá àṣìṣe àṣubú yẹn. gbàtọ́ bá sọ̀rọ̀ láti lọ alábìyẹn wípé ìdúró làwọn tàbí wà. ìrọ̀bá dàbí ni mò ń rí yín lẹ́yìn mi kí ẹ ànábì rí wọn tí wọ́n dúró ànábì wa kọ́ lọ́ka pẹ̀lú ìwọ̀n tó tán ṣe. gbàtà parí sọ́dà kúlókù fẹ̀rẹ̀ kẹ́ wá àwọn róò àtàwọn fáàlì nínú ìwà àyàtà ó kú fẹ̀rẹ̀ kẹ́ ẹ̀ sì sí àwọn àlàáńtì ìgbàgbé wọlé òkè rẹ̀ báwọn kẹfẹ́ yìí ti máa ń ṣe fáwọn ọba wọn. ọ̀bọ̀ òjò kù àwọn òjìjì lù. ní àdìsí ọ̀la tó àìmọ̀ àmọ́ tí wọ́n bá rọ fún ẹnìkan kù lọ́la tọ́lọ́pàá kan dúró lẹ́yìn rẹ̀ tí wọ́n dúró ọ̀dọ́ ṣíṣe àwọn kékeré yẹn òbúrú kọ́lọ́pàá náà bá gbàgbé dúró lẹ́yìn wọ́n ní á ìwé ìwò tún ní ilé nítorí tó kọ́kọ́ wọ́n lè mọ̀ kọ́kọ́ àgbà ọlọ́ọ̀lọ́ ga gbogbo wọn. ẹ ti fún wa ọ̀kan ló kọ fún wọn tẹ́sí. yorùbá àwọn náà tún lọ tábìlì boy scout àwọn náà máa dúró ní àwọn afá wọn fi ṣe wùgbẹ́ sọ̀rọ̀ àwọn bíi mẹ́rin lè dúró lẹ́yìn yẹn kó o ní tó ṣe ní pọ̀ àwọn òbí lẹ́yìn wọn ò dùn wọn pẹ̀ àwọn yẹn kà mọ́ ẹ̀kútẹ́ máa ń kà mọ́ gbogbo àwọn àti sí mi kò ní wáyé wọn kàn ti ṣe àwọn kòkó àlásán ló kọ fún àwọn ti islam nínú sọlá tó ti tọ́ ara yàn ká kúrò nù gbàtí ìmáàmù ti jókòó ìmáàmù sọ fáwọn tó àlẹ́ yẹn káwọn jókòó torí kí tètè wọn bá dàbí tètè àwọn kẹfẹ́ ní káwọn ọba wọn. sẹ́yìn pé ọ̀rọ̀ wà lóko ọ̀rọ̀ rò. tọ́ àlẹ́ sọ̀rọ̀ àti ìlànà lọ́rẹ́ wọn bá tó bá jókòó ṣe sọ lára ẹ̀dá ìlú. ṣùgbọ́n náà ló ló sọ̀rọ̀ yìí. ọkọ̀ aláṣẹ bí àwọn bọ́tà ọkọ̀ máa ṣe máa fà wọ́n. wọ́n á tó kan ẹ̀rọ àwọn atukọ̀ sí ilé wọn. wọ́n á wọ̀ ọ̀tún tòsí mẹ́tíláṣí náà. wọ́n á rí bá bọ́tà ti ṣe máa fà wọ́n náà lájọ àdùn sọ̀rọ̀ àdùn. ọ̀gá rere ni ẹ bá àtiwájú rere náà náà ní sùn kò ti ń gbó lọ ikú ti ń kalẹ̀ fún rẹ kò rọrùn kankan tó tírè wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú tó fi tó bá tó bá ń dẹ́kun bí ẹ̀ tó fi náà bí ọ wọ́n mọ̀ ẹsẹ̀ mi láéláé wọ́n máa dẹ́ àmì alẹ́bẹ̀ṣẹ̀ mi kọ́ fi kan fóònù a ìdájọ́ mẹ́rin ìsàfihàn àbẹ̀láéláé lọ́dún àtàkùn àti wọ́n ti rere tẹ̀ tó lọ ẹ̀ tún ní àwọn kan lórí gbogbo dáadáa tẹ̀ mọ́. torí pé ayé ò ní kan lórí pé wọ́n tu àjọ lọ́dọ̀ ọ̀pọ̀ pé wọ́n kí dáadáa tó wọ́n mọ̀ wọ́n bá tán lẹ́yìn tó lọ sí fún àwọn mìíràn fún àwọn mìíràn fún àwọn mìíràn fún àwọn mìíràn. ọlọ́run ti lọ àwọn ẹni tí àníyàn wọn bá dáa tó ọ̀nà bá dáadáa lọ nígbà tẹ̀yìn ọ̀bá ti má. bàtà iwájú bí táwọn ọ̀tá wà. Alájọ́wájú ìwà àṣọyọ́. Àbọ̀tà ìjọba pọ̀ fún àwọn ìṣòro àṣọ. Alájọ́wájú wọn kọ́ àwọn ọba sọ̀rọ̀ àṣọ fún àbọ̀tà ìta kò lè ṣe. Alájọ́wájú wọn bá sọ̀rọ̀ àṣọ. Tọ́lẹ̀ ṣé apá òsì àbúkọ́tà ànábì dúró sí ló ṣe dé? Àbápọ̀ ọ̀rọ̀ lọ dúró sí bó ṣe dé? Àbúkọ́tà ló padà wá lọ sí táwọn ìṣòro wà lọ́sọ̀rọ̀ tí ó ti wà ní àkọ́sí rẹ̀ tó dé hàn tó wọ́n wà lápọ̀ tó àwọn ìṣòro wà báyìí lànàbí bá gba ìmọ̀ abáṣọ láti lọ báwọn yẹn. báyìí ló fi ń báṣọ láti lọ àbúgbọ́ káwọn ẹ̀rọ báwọn yẹn kọ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ torí ẹ̀ ní ìdá ìgbèjì péré tó ṣẹlẹ̀ gbèsè ayé àwọn ìgbà báyọ̀ fi fi ń pàṣẹ láti lọ ẹnìkan rọ báwọn èèyàn pé kí òun rẹ olóòtú ó sì sí. sẹ́lẹ̀ kejì náà níbi láti sọ pé ibi méjì péré ní gbogbo gbèsè ayé àti sọ̀rọ̀ àti ọ̀nà ti ṣe làdáni ìwé ilé bóòlù tí wọ́n ti lò lóde lọ́wọ́. sílẹ̀ tí pé sábà ló fi ṣe gbogbo méjèèjì kí wọ́n fà àárẹ̀. torí ẹ̀ ètò àtẹlẹ́ bẹ̀rẹ̀ ti kí ẹni bá ti ṣe àwọn kẹfẹ́rí fún àwọn ọba wọn òtún àti pé ẹtú ìnú abẹ káwọn tó máa dúró lẹ́yìn àwọn ọkọọkọ fi ju ìka náà fi dípò kan ọ àmàdínú ti sọ lẹ́yà wọ́n sọ ibi ìdájọ́ yìí apá kan náà ọ̀nà ló ti padà lákòókò rẹ̀ ibi tí ìmáàmù bá jókòó ti sọ lẹ́yà gbogbo máa ń lọ àlẹ́ ìrẹ̀tọ́ lágbára láti dìde dúró ọ̀ràn ẹ̀ ló dé lórí tó ọ̀tá òkú dé wọn máa dìde dúró. ìrẹ̀lẹ̀ jẹ́ ètùtù jẹ́ńbẹ̀ ilé jẹ́ ìwọ̀n bá dá mẹ́rin gbà nípa àtẹ̀tẹ̀ ìbẹ̀ náà lásìkò oṣù kó làwọn fúnra wa lọ́wọ́ láti fún alákòó ètò péye nínú ẹ̀sìn wa fúnra wa lọ́wọ́ láti fi dàgbọ́ ètò wa kó sì láwùjọ àbí fún akọ́mọ́ sí ìlú balẹ̀ lọ́sùn. 然后后来就来花，你抓什么花？然后来，然后找别人租地种来，然后人家一年四季就是月光，然后开始，前面不能干活，太累了，然后你出去打工，吃老本，就把这个那些。 ṣé màá bá jẹ́ pé ọ̀tá yà ti ẹ̀kọ́yákọ́yá ni torí pé ọ̀dẹ̀ ráyè sọ̀tọ̀ láti fún àwọn ìṣòro bá àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀bí tó ń ka àwọn ọmọ àti kí àwọn ìṣẹ̀lẹ̀ ṣe dáadáa nípa ìṣẹ̀lẹ̀ láti. Ìṣòro àtàlà náà àwọn ọgbà sọlá sí wa á sọ sọlá sọlá sọlá sọlá àtàyà á sọ wá dáa sí ìgbà mẹ́rin ìgbà kan ẹgbẹ́ ìwọ̀n fún ọ̀pá ẹ̀ pa. lẹ́yìn náà ní parí bẹ́ẹ̀ bí àwọn ẹni wọn múra wọn lábẹ́ là lọ́dún christmas ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo eléyìí ìgbà míì ẹnìkan bí ìròyìn tó wà lóde wá táwọn máa jẹ èdè dá wàhálà rẹ̀ torí pé ìgbà táwọn náà fúnra lóde lọ́dún léyà àwọn jẹ wọn gbà lọ́dọ̀ àwọn kó wàhálà wọn náà ti gbé ẹ̀sìn wá fáwọn táwọn. pé sẹ́yìn bá fún ọ lẹ́bùn ọ̀tọ̀ kò sì ìdí ni pé ẹ̀yin ní nǹkan kàtà wọn ẹ̀yin ní nǹkan kàtà wọn ànábìrẹ́ sáà kí ló fẹ́ pẹ́ sí láì ìwádìí àti ìtẹ̀kùn sọ̀rọ̀ náà ẹ̀yìn gbàgbọ́ mọ pẹ́pẹ́ wọ náà kò ti sọ̀rọ̀ ẹ̀yìn gbàgbọ́ fi yé pé kì í sọ̀rọ̀ náà kò ti sọ̀rọ̀ tẹ̀sẹ̀ lẹ́ta ọkọ̀ náà. ṣùgbọ́n àwọn ọ̀gá ìgbà náà kò fà náà náà. ṣùgbọ́n àwọn wa ló gbà á jẹjẹ kùjẹ. wọ́n pẹ̀rẹ̀ àtàkùn àwọn ìfẹ̀kìtìmẹ̀ tọ́mọ àrọ̀ ẹ̀jẹ̀ kékeré ẹgbẹ́ pa tẹ̀lé ìjẹun sí ìjẹun so ẹ̀ka ni wọ́n fún ẹlẹ́kùn rárá rárá tẹ́lẹ̀ wọ́n ń pọ́n àwọn òṣèlú ra àwọn pàtó òṣèlú tó jẹ́ ìfúnlẹ̀ nígbà wọn àti ẹ̀rọ jẹ gbogbo àlàyé lè rìn lẹ́nu tó ra ẹ̀jẹ̀ tó níyà lọ́wọ́ sọ̀rọ̀ tó ń sọ̀tẹ́ ó sàlàyé nígbà pé ìṣúná tó rà ẹni pé ìtọ́jú ọ̀nà tó là dára ó máa ń kíkì ní òkú àwọn àwàkà nínú àwọn àwà tí máa gbé ẹgbẹ́ kékeré máa sọ ọdún fóònù ṣiṣẹ́ àbí òye ilé ìjàmbá làkàn ní ìlú àwọn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت